Amen. Amen. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. The great healer is here tonight. Oníṣègùn ńlá wà níbí ní àṣálẹ́ yìí. And I know he's going to visit somebody here tonight in Jesus' name. Bọ́dẹ̀ mọ̀ wípé máa bẹ nìkan wò níbí ní àṣálẹ́ yìí lórúkọ Jésù. you put your hand together for Jesus? Ìtẹ́lẹ̀ pàtẹ́wọ́ fún Jésù. And have your seat. Kí ẹ̀dá ìjókòó. I welcome you to the presence of God once again tonight. Mo kí yín síwájú Olúwa lẹ́ẹ̀kan sí ní àṣálẹ́. This is the week of prayer. Ọ̀sẹ̀ àdúrà nìyí. And I want you to get yourself prepared to pray. Mo dẹ̀ fẹ́ kẹ́ mọ ara sílẹ̀ láti gbàdúrà. Like Eda was asking us that it, can people be tired of praying? Bí alàgbà ṣe ń bi léèrè lẹ́ẹ̀kan pé ṣé àdúrà ṣú àwọn èèyàn ni? Truly some people do tired of praying. Lóòótọ́ àdúrà máa ń ṣú àwọn míì. They always been tired of praying. Ó máa ń ṣú wọn, àdúrà máa ń ṣú wọn. Some people will say. Àwọn mìíràn sọ wípé. I've been praying and I didn't see the result. Pé mo ti ń gbàdúrà mi ò dẹ̀ rí èsì. I want you to know. Mo fẹ́ kí o mọ̀. If you pray and you didn't see the result. Tí o bá gbàdúrà tí ò rí èsì. It is not God's fault. Kì í ṣe ẹ̀bi Ọlọ́run. You need to check yourself. Ìwọ ni o nílò láti yẹ ara rẹ wò. And if your prayer has not been answered. Tí àdúrà rẹ ò bá dẹ̀ tí ì gbà. It doesn't mean that God will not answer your prayer. Kò túmọ̀ sí pé Ọlọ́run ò ní dáhùn àdúrà rẹ. Anna had been going to Silo. Anna ti ń lọ sí Silo. But one day God answered her. Ṣùgbọ́n ní ọjọ́ kan Ọlọ́run dá lóhùn. Somebody is under my voice tonight. Ẹnìkan wà ní abẹ́ òun ní àṣálẹ̀. The Lord will answer your prayer here tonight in Jesus. Ọlọ́run á dáhùn àdúrà rẹ níbí ní àṣálẹ̀ lórúkọ Jésù. Can you echo your amen better? better than that. Ǹjẹ́ o lè ṣe àmì rẹ dára jù bẹ́ẹ̀ lọ? So for the fact that you haven't seen the answers of your prayer doesn't mean God doesn't answer your prayer. Ìgbé ò tí ì rí èsì fún àdúrà rẹ kò túmọ̀ sí pé Ọlọ́run ò gbọ́ àdúrà. And if you see them very well. Tí o bá wá jókòó dáadáa. And you think deeply. Tí o wá ronú jinlẹ̀. You will know that one way or the other God answers your prayer. Wàá wá mọ̀ pé ní ọ̀nà kan àbí mìíràn Ọlọ́run gbọ́ àdúrà rẹ. There is no one that God doesn't answer his prayer. Kò sí ẹni tí Ọlọ́run ìdáhùn àdúrà rẹ̀. There might be a particular request you are making that has not been granted. Ìbéèrè kan kan lè máa wà tí ò ń béèrè tí àti ìfìfún ọ. But it doesn't mean that all your prayer has not been answered in order aspect of your life. Kò wá túmọ̀ sí pé àdúrà rẹ ò tí ì gbà ní àwọn agbọ̀n mìíràn ní ayé rẹ. You have to think of the prayers of protection. Tí ọba ń pé kí o wò àdúrà bò. You will know God is answering your prayer. Wàá mọ̀ kí Ọlọ́run dáhùn àdúrà. You have to think of provision. Tọ́ba ní pé kí àwọn ti pèsè. You will know that God is answering your prayer. Wàá mọ̀ kí Ọlọ́run dáhùn àdúrà rẹ. So believe that God is a God that answer prayer. Gbàgbọ́ wípé Ọlọ́run jẹ́ Ọlọ́run tí ó ń dáhùn àdúrà. And tonight. Ní àṣálẹ́ yìí. I can assure you again lè kí tá lójú lẹ́ẹ̀kan sí. As we are going to work, God sent us tonight. Bí a ṣe ń lọ sínú kan tí Ọlọ́run rán wa ní àṣálẹ́ yìí. That he will answer your home prayer too in Jesus name. á dá àdúrà tiẹ̀ lórúkọ Jésù? Say a better amen. Ṣé àmì tó dára? This is the first Tuesday in the month of November. Tuesday àkọ́kọ́ nínú oṣù kọkànlá nìyí. And it's going to be a powerful one in the presence of God. Ó dẹ̀ máa jẹ́ ètò ní agbára níwájú Ọlọ́run. What are we here to do tonight? Kí ni àwa ṣe níbí ní àṣálẹ́ yìí? Deliverance from the spirit of infirmity. Ìtúsílẹ̀ kúrò nínú ẹ̀mí ìsínwín. Àìlera. Ẹ̀mí àìlera. Àìlera. Amen. Àmín. Deliverance from the spirit of infirmity. Ìtúsílẹ̀ kúrò nínú ẹ̀mí àìlera. There's somebody under my voice. Every form of infirmities in your life. Gbogbo God will send them out tonight in Jesus name. I mean the spirit of infirmity. There was a day. Jesus was in the temple preaching. And behold. Kíyèsí a woman was there. obìnrin kan wà níbẹ̀. with the spirit of infirmity. pẹ̀lú ẹ̀mí àìlera. spirit of infirmity. ẹ̀mí àìlera. hear this. ẹ̀gbọ́n yìí. infirmity. àìlera. is a spirit. ẹ̀mí ni. many people don't know. ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀. that infirmity is a spirit. pé àìlera ó jẹ́ ẹ̀mí. They didn't see it that way. Wọ́n rí ní ọ̀nà yẹn. And that's why it is difficult for them to experience deliverance. Ìdí nìyí tí ó fi nira fún ọ láti ní ìrírí ìtúsílẹ̀. Someone is under my voice I decree once again. Ẹnìkan wà ní abẹ́ mi mo pàṣẹ lẹ́ẹ̀kan sí. Every spirit of infirmities in your life. Gbogbo ẹ̀mí àìlera nínú ayé rẹ. The Lord will cast them out in the mighty name of Jesus. Everyone with the spirit of infirmity. Under my voice right now. I decree. Mo pàṣẹ. The Lord will set you free from them in the name of Jesus. I don't know Yes, you have been carried this infirmity. Mi ò mọ iye ọdún èyí tí o ti ń ru ẹ̀mí àìlera yìí. Maybe you have been carried about this spirit of infirmity. Ní bóyá iye ọdún tó ti ń gbé ẹ̀mí yìí káàkiri. But tonight. Ṣùgbọ́n ní àṣálẹ́ yìí. If your amen can be better than your neighbor. Tí àmì rẹ bá lè dára ju tẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ lọ. If your amen can reach heaven. Kí àmì rẹ tí ó bá lè dé ọ̀run. Because Bible say no one can be given anything unless it's, uh, no one can receive anything unless it's given to him from heaven. Nítorí Bíbélì sọ pé kò sẹ́ni tó lè rí ọkọ̀ ń gbà àfi tí a bá fi fún láti ọ̀run. If your amen and your heart can touch heaven tonight. Tí àmì rẹ̀ àti ọkàn rẹ̀ tí ó bá lè kan ọ̀run ní àṣálẹ́ yìí. Connect to heaven tonight. Tí ó bá lè sopọ̀ mọ́ ọ̀run ní àṣálẹ́ yìí. I say you shall be free from those spirits in Jesus. Ó ní wàá bọ́ lọ́rùn àwọn ẹ̀mí wọ̀nyí lórúkọ Jésù. In the book of Luke. Nínú ìwé Lúkù. Let's open to the chapter thirteen. Ẹ jẹ́ kí a ṣí ẹsẹ̀ ìkẹtàlá, orí kẹtàlá. Are you with me? There was a woman there. Obìnrin kan wà níbẹ̀. From verse ten. Láti ẹsẹ̀ kẹwàá. We are going to read. Àókà. To verse thirteen. Títí dé ẹsẹ̀ ìkẹtàlá. Bible says, and he was teaching in one of the synagogues on the Sabbath. Read ó sì ń kọ́ni nínú sínágọ́gù kan ní ọjọ́ ìsinmi. And behold, there was a woman which had a spirit of infirmity eighteen years. Sì kíyèsí obìnrin kan wà níbẹ̀ tí ó ní ẹ̀mí àìlera láti ọdún méjìdínlógún wá. And was bowed together and could in no wise lift up herself. Ẹni tí ó tẹ̀ tán tí kò lè gbé ara rẹ̀ sókè bí ó ti wù ú kí ó ṣe. Let's stop there now. Ẹ jẹ́ kí a dúró níbí. Bible says. Bíbélì wí pé. This woman was in the temple. Pé obìnrin yìí wà nínú tẹ́ḿpìlì. With the spirit of infirmity. Pẹ̀lú ẹ̀mí àìlera. For good eighteen years. Fún ọdún méjìdínlógún. Have you ever imagined someone being in sickness for eighteen years? Ǹjẹ́ ẹ tilẹ̀ rò ẹni tó wà nínú àìsàn fún bíi ọdún méjìdínlógún. there was a day somebody called me. ọjọ́ kan wà tẹnìkan pè mí. is it nineteen seventy or nineteen eighty she just the man just told me that he has been on this hospital bed. I think I told you here. and I couldn't remember that year. Ẹni yẹn pè mí, ó sọ iye ọdún tí ó ti wà ní ilé ìwòsàn. year maybe nineteen eighty something or something. I couldn't remember. I said for good for good twenty he has been on in hospital. ó ti wà ní ilé ìwòsàn fún ọdún mẹ́tàdín ọdún mẹ́tàdínlọ́gbọ̀n. Okay, so is it twenty-seven? twenty-seven years on. ọdún mẹ́tàdínní ọgbọ̀n. someone will be hospitalized for twenty-seven years. kí ló dé tí èyí fi máa wà ní ilé ìwòsàn fún ọdún mẹ́tàdínní ọgbọ̀n. hospital is not a home. ilé ìwòsàn kò ń ṣe ilé. there is no any good thing that might be harbour you or any good facility that might be there that can be compared to your home. kò sí ohun tó dáa tó ń bá lè máa fún ọ èyí tó lè dàbí ilé rẹ even if you are sleeping on on the mat. tí o bá tẹ̀ ń sùn ní orí ẹní. You can't compare the comfort in your home to the hospital. O ò lè fi ìtura tí ó wà nílé rẹ̀ wé ti ilé ìwòsàn. The man this woman for good eighteen years. Obìnrin yìí fún bí ọdún méjìdínlógún. We don't know what she has experienced. A kò mọ nǹkan tó ti ní ìrírí. But the Bible let us realize. Ṣùgbọ́n Bíbélì jẹ́ kí ó yé wa. That to extend that this infirmity abode her. débi tí ó jẹ́ wípé àìlera yìí ó ti tẹ obìnrin yìí. She couldn't raise herself up. Kò lè gbé ara rẹ̀ sókè. We didn't know how many hospitals she has visited. A ò mọ iye ilé ìwòsàn èyí tó ti lọ. We didn't know the numbers of the physicians she, that has attended to her. A ò mọ iye oníṣègùn èyí tí wọ́n ti dá sí ọ̀rọ̀ rẹ̀. But she resolved by go and stay inside the temple. ṣùgbọ́n ó pinnu láti lọ sí inú tẹ́ḿpìlì. na no matter what. pé kò sí bí ó ṣe lè wù. if all the physicians could not heal me. tí oníṣègùn ò bá lè wò ó sàn. it's better I should just go and stay inside the temple. ó dára kí n lọ sí inú tẹ́ḿpìlì. let me be there. jẹ́ kí n wà níbẹ̀. She was inside the temple that day. Ó wà nínú tẹ́ḿpìlì ní ọjọ́ náà. Many of you don't know the blessing of being inside the temple. Ọ̀pọ̀lọpọ̀ yẹn ọmọ ìbùkún tí ó wà nínú kéèyàn wà nínú tẹ́ḿpìlì. I mean only temple where the spirit of God dwells. Mò ń sọ tẹ́ḿpìlì níbi tí Ọlọ́run gbé wà. God always visited his temple. He always visit his temple. Ọlọ́run máa ń bẹ tẹ́ḿpìlì rẹ̀ wò. It is it is his own house. Ilé rẹ̀ ni. I could remember in this one of the verses of the Luke, Matthew recorded it as well. Mo lè rántí nínú ẹsẹ̀ kan nínú Luke, Matthew ó kọ sílẹ̀ bákan náà. Bible says Jesus visited the temple one day and saw people that buying and selling. Bíbélì wípé Jésù lọ sí tẹ́ḿpìlì ní ọjọ́ kan ó dẹ̀ rí àwọn èèyàn tí wọ́n ń tà tí wọ́n rà. When he cast them out. Nígbà tó lé wọn jáde. He rebuked them. Ó bá wọn wí. He now says something. Ó wá sọ nǹkan kan. He said "It's my father's house. Ó ní ilé bàbá mi ni. He, he you as a person. Ìwọ gẹ́gẹ́ bí ènìyàn you will always like to visit your father's house. wàá fẹ́ máa wàá fẹ́ máa lọ sí ilé bàbá rẹ láti bẹ̀ wò. you will always want to be in your father's house. wàá fẹ́ máa wà ní ilé bàbá rẹ. so God always come down. ọlọ́run máa ń sọ̀kalẹ̀. the angels come down. àwọn angẹ́lì sọ̀kalẹ̀. and likewise Jesus do come down. bákan náà Jésù náà máa ń sọ̀kalẹ̀. to visit the temple. láti bẹ̀ tẹ́ḿpìlì wò. to visit the life. láti bẹ̀ ayé wò. that woman was there. obìnrin yẹn ó wà níbẹ̀. for good eighteen years. fún ọdún méjìdínlógún. she has been carrying about her sickness. Ni ó ti ń ru àìsàn yìí. But that day she was in the temple. Ṣùgbọ́n ní ọjọ́ yìí ó wà nínú tẹ́ḿpìlì. And Jesus noticed her. Jésù wá ṣàkíyèsí rẹ̀. As he was preaching. Bí ó ṣe ń wàásù. Bí ó ṣe ń wàásù. And he went to her. Ó wá lọ sí ọ̀dọ̀ rẹ̀. He looked at the woman. Ó wo obìnrin yìí. He knew that the woman is sick. Ó mọ̀ wípé obìnrin yìí ṣe àìsàn. This woman is with infirmity. Ó mọ̀ wípé obìnrin ní àìlera. Get me right. Ẹ gbọ́ mi dáadáa. And hear this. Kí ẹ ẹ̀dẹ̀ gbọ́ eléyìí. let me tell you this. jẹ́ kí n sọ eléyìí fún yín. maybe I should little bit expatiate it more. bóyá kí n tún sọ sí that infirmity we can say is beyond sickness sometimes. pé a lè sọ wípé àìlera ó ju àìsàn lọ nígbà mìíràn. there are different kind of infirmities. oríṣiríṣi àìlera ni ó wà. as we see down here. bí a ṣe jókòó níbí we are with different kind of infirmities. oríṣiríṣi àìlera ni ó wà. some people their own is not about their health. ọ̀pọ̀lọpọ̀ tí wọn kò ń ṣe nípa ìlera wọn. it might be it, it might be money issue. ó lè jẹ́ ọ̀rọ̀ lórí owó. they might <laughs> they might sick. wọ́n lè ó lè rẹ̀ wọ́n. financially. nípa ti ètò ìsúná. they might sick. ó lè rẹ̀ wọ́n. maritally. nípa ti ètò ìgbéyàwó. infirmity about their job. àìlera nípa iṣẹ́ wọn. infirmity about the barrenness. àìlera nípa ìyàgàn. There are different kind of infirmity. Oríṣiríṣi àìlera ni ó wà. Let me put it that way. jẹ́ kí n sọ ní ọ̀nà yìí. Uh, whatever your home might be tonight. ohunkóhun etí tí ẹ lè jẹ́ ní àṣálẹ́ yìí. I believe in my father. mo gbàgbọ́ nínú bàbá mi. that he can heal you from that infirmity. pé ó lè wọ̀ sàn kúrò nínú àìlera yẹn. he can deliver you from that infirmity. ó lè tún ọ sílẹ̀ kúrò nínú àìlera yẹn. anything can be uh, of infirmity in someone's life. ohunkóhun ló lè jẹ́ gẹ́gẹ́ bí àìlera nínú ayé èèyàn the issue of the head is of that woman. ti ìlera ni ti obìnrin ti ètò ìlera ni ti obìnrin yẹn. Gbogbo ibi tó jẹ́ gbogbo nǹkan tó jẹ́ àìlera. everything that is infirmity. nínú ayé tiwa. in your whole life. Olúwa yóò yanjú rẹ̀ lálẹ́. the Lord will settle it tonight. àìlera. infirmity. amen. àmín. you see the issue the situations of many peoples ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. or the situation most especially we in this part of the country. àbí àwa tí a wà ní ẹ̀ka orílẹ̀-èdè bí ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sí ayé wa. the situation of our life. nǹkan tó ń ṣẹlẹ̀ sí ayé wa. we check each home each family. tí a bá ní kí a yẹ ìdílé kọ̀ọ̀kan ilé kọ̀ọ̀kan wò a rí àìlera níbẹ̀. I can tell you. mo lè sọ fún that eighty-five percent. we pay eighty-five percent. of each of maybe family individual person whatever. ti ìdílé ni àbí ti ọlọ́dọ̀ni ni àbí ti nkóhun. have one infirmity or the other in ni this country. ni ó ní àìlera kan àbí òmíràn ní orílẹ̀-èdè yìí. because this country is even sick. nítorí orílẹ̀-èdè yìí gan-an ṣe àìsàn. is sick on his own. orílẹ̀-èdè fúnra rẹ̀ wọ́n ṣe àìsàn. <laughs> So what do you expect from the people inside the country? Kí wá ni ẹ̀ ń retí láti àwọn tí ó wà nínú orílẹ̀-èdè? What do you expect from the citizens? Kí ló kí ni ẹ̀ ń retí ní ọ̀dọ̀ àwọn ọmọ ìlú? There's one or two infirmities in the life of people in this nation. Àìlera kan àbí òmíràn ó wà nínú àwọn ènìyàn ní orílẹ̀-èdè yìí. The situation of life has weakened many lives. Ọ̀rọ̀ ayé yìí ó ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ayé kí ó kàárẹ̀. Because we can say infirmity can compare to weakness as well. Nítorí pé a lè sọ pé àìlera ó máa ń fa kí èèyàn má ní ìlera. The situation of the country has weakened us. Nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí ó ti sọ wá di aláìlágbára. No job. Kò síṣẹ́. No money. Kò sí owó. No good health. Kò sí ìlera tí ó pé. Nothing. Kò sí nǹkankan. The Lord will see to the situation of this nation. Ọlọ́run á rí sí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí. It is all about prayer. Please don't curse this nation anymore. Pray for this nation. Ẹ gbàdúrà fún orílẹ̀-èdè yìí ni ẹ má ṣe fire mọ́. God will take care of those people that need to take care of. Ọlọ́run á tọ́jú àwọn tí ó nílò láti tọ́jú. The situation of bow down, bow us down. Ohun tó ṣẹlẹ̀ ti mú wa The situation has bow us down ó ti mú àtẹ̀. it has power us. ẹ jẹ́ aṣọ tòótọ́. let's tell the reality. ọ̀pọ̀lọpọ̀ ló báyìí sà. many are just working. ayé wa tẹ̀. our life has been piled. iṣẹ́ wọn ti tẹ̀. their works has been piled. ẹgbẹ́ wọn kàn rìn báyìí. they are just working. ilé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ètò ìṣúná wọn. the situation of their finances. ó ti tẹ̀. has piled tó bá jẹ́ tún tẹ̀ ní kò bá tó da ó yarọ gan. it is even weak. bank account yarọ. the bank account is lame. kódà kí aṣọ náà báyìí àpò wọn nínú gan ó rọ. even if their cloth is neat their pocket is lame there is nothing. ayé wọn ó tẹ̀. their life is power. iṣẹ́ wọn tẹ̀. their work is power. Bíbélì wípé. Bible says. Àìlera arábìnrin yẹn mú kó tẹ̀. The infirmity of this woman make her to die. Ó mú kó tẹ̀. It has powered her totally. Ìrètí dídìde nínàró kò sí fún. The hope of rising up is no more in her. Ó ti tẹ̀tán. She has power totally. Tí wọ́n bá ní nǹkan ti tẹ̀tán. And if they say something has bowed totally. Ó ti which means that it has destroyed more than anything. àìlera infirmity has destroyed it. ó ti dagun. she the she has torn. Ó ti tẹ̀. It has torn and power. Kò She cannot lift herself. Ó wá wọ́ lọ And she now walk to the church and she stood there. bẹ́ẹ̀ that even this place that it will end. let it end here. I don't know what power you. I don't know the kind of infirmity. I stand as a prophet. And I speak with power. cannot rise up. What is it that power you? What is it that power you? kí ló mú tó tẹ̀ ọ́. what is that thing that make you to pale. àlera lè ó pín sí méjì. infirmity is of two. àlera nípa ti ara. infirmity physically. àti àlera nípa ti ẹ̀. infirmity spiritually. àwọn àìlera nípa ti ara ni mò ń sọ fún yín. I'm talking about the infirmity physically tí wọ́n dọ́dọ̀ rẹ̀ tí wọ́n retí pé wọ́n bá ten naira tí wọ́n ò ní bá nǹkan kan. that they will come to you expecting to meet you with ten naira and they will not get anything from you tí ọmọ dé ní ìrètí pé kó rí owó léèwé gbà tí ò ní. and a child will come in expectation of getting his or her school fees and there is nothing to offer him or her. ibi tó bá ti ní ẹ jòkó tó ọlọ́kùnkùn ló láyàn mọ́ bẹ́ẹ̀ bá ṣe rere ẹ ṣe rere. where you are saying that still that is God that owns destiny if you are going to prosper you prosper. ibẹ̀ landlord ó ti kanlẹ̀kùn pé wá òní náà lọ jáde. it is there that landlord will come and knock at your door that today you are packing out from his house. owó ilé ọdún méjì kì í ṣe kèrè mi. two years rentage is not small. sọ fẹ́ dá mi gbèsè ni. do you you want to make me to go into church? Please please and they start pleading. Their mother and the children will say what are we going to eat? The lifestyle that pal. Àìlera Infirmity party together. when we are wise. a bá ọ̀rọ̀ kan lẹ́nu àwọn àgbà. we met some words from the elders. wọ́n ní tí ohun tí ebi bá ti kúrò nínú ìṣẹ́. they said if is out of poverty. ìṣẹ́ bùṣe. that poverty is lifted somehow. ìyẹn ni pé tó bá ṣàjẹjì lè jẹun. which means that once you are able to eat. ayé kọjá oúnjẹ jíjẹ. the life is beyond eating. ǹjẹ́ wọ́n mọ̀ pé oúnjẹ nǹkan kò wá sí mọ́. do you know that there is no even food again ní ọdún tó kọjá. last year. àti ní ìbẹ̀rẹ̀ ọdún yìí. and beginning of this year. mo wà lára àwọn tí mo sọ wípé. I was among those people that says. oúnjẹ ti pọ̀ lórílẹ̀‐èdè. that food is much in this country. nígbà tí wọ́n máa ń ta bọ̀ gàrí ní hundred naira. when they are selling the congo of gari at the rate of hundred naira. wọ́n ta dáwà ní hundred naira one twenty one fifty. guinea corn at rate of one twenty one fifty. ara báàgì rice ní thirteen thousand. we are buying the bag of rice thirteen thousand. ó tiẹ̀ ló fẹ́ wọ́n díẹ̀ that they even say that is about to cost a little bit. àmọye tí indomie. we eh, know spaghetti. how much you are buying spaghetti. àmọye tí à we know how much you are buying semo. ọ̀ ń wo pé bó mo ṣe mọ̀. you are saying that how did I know. màá mọ̀. I will know. torí mo responsible nulẹ̀. because I'm responsible in my house. àdèmọ̀ ṣe program òpó. and we do the programs of widow. Lososu every month. a sáà mọ iye tó ń ta nǹkan. we know how much they are selling things. mo ti ra àpò ẹ̀wà ní ọdún yìí èlò lára last. I bought a bag of beans fifteen thousand. àpò ẹ̀wà fifteen thousand. bag of beans fifteen thousand. a ní forty thousand. àwọn tó wà ní charge. àpò. A bag of beans. Lọ bèrè rẹ̀ nísìn. Go and ask the cost now. Lọ bèrè gbogbo tí mo dákọ̀ yẹn. All these things I've mentioned, go and confirm the cost. pọ̀ said the food is much in this country. go and ask now. orí ọ̀fẹ́ kan tí orí tí a sì ní lọ́wọ́ ni pé a wà ní àkókò iṣu báyìí. That we have is that we are in the season of yam. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni iṣu ti fẹ́ yí orí wọn sódì báyìí. Many children yam is about to scatter their head. Wọ́n rí gbé lọ school. They will take you to school. Mo ń wo nígbà tí iṣu bá lọ. I examine when there is no more yam. Torí àìsí ráìsì lórílẹ̀‐èdè mẹ́bà ẹ̀mọ́ tó bẹ́ẹ̀. Because of the lack of rice in this country. Kí lórílẹ̀ yẹn ń sọra rẹ̀ dà? What is the country turning himself to? Àwọn ìṣẹ̀lẹ̀ àìlera tó tẹ ènìyàn bá nìyẹn. These are the situation of infirmity that pass one's life. Ǹjẹ́ òkú àwọn míì máa ń para wọn torí pé kò sí tí wọ́n jẹ? Do you know that there are some people that they kill themselves because of there's nothing to eat? Orílẹ̀-èdè ti burú gan o. This country is so tough. Àwọn tó ń rí oore ọ̀fẹ́ láti survive lórílẹ̀-èdè oore ọ̀fẹ́ ni. Those that have grace of surviving in this country is just grace. Bag rice thirty thousand to twenty-eight thousand. A bag of rice from thirteen thousand twenty-eight to thirty thousand. Táwọn fi ń ra àpò kan, àwọn ń ra àpò méjì. Some are buying one pack, two packs. Mo wí. I say it. Orílẹ̀-èdè àìlera rẹ Olúwa yóò wòsàn. The infirmity of this country the Lord will heal it. Wá ó lè máa wọ pé kí ni sọ kí là sọ You may be thinking that what is he saying? What are they saying? Mo ń sọ àìsàn tó ń bẹ nígboro fún ọ. I'm talking about the sickness in the town now. Ìwọ lè má mọ̀. You may not know. Thank God pé ọ̀ sì ní mọ̀. Thank God and you will not know. Àwọn tó mọ̀ mọ̀. Those that dey know it dey know. Listen. Ẹ̀kọ́. I was alive. I've, I've, I've grown up. Mo ti dàgbà. When in this nation. Ní orílẹ̀-èdè yìí. That people hit with formula. Tí àwọn èèyàn ń jẹun pẹ̀lú formula. When you hit in the morning. Tí o bá jẹun ní àárọ̀. Forget about noon gbàgbé gbàgbé nípa ti ọ̀sán. what they are going to be pursuing is to just to find something to eat in the night. ohun tí wọ́n máa lé ni kí ṣàtìrí nǹkan jẹ ní alẹ́. they have turned the nation to that again now. wọ́n ti sọ orílẹ̀-èdè di báyẹn báyìí. must you make it so hard before you make things work? must you make it so hard? ṣé o nílò láti jẹ́ kí o lọ nípa tìnira ni? ṣé gbogbo nǹkan gbọ́dọ̀ lé. must everything go hard? It's not the best. Kò ń ṣe èyí tó dára. And the most things the, the, the most painful part of it is this. Nǹkan tó wá ń dunni jù níbẹ̀ ni. And most of them will answer case in heaven. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni a dáhùn ìjọ ní ọ̀run. If they cannot eat the same way others cannot eat is good. But if you are eating abundant and you are still putting the remnant in dustbin and some are suffer, you are going to answer case. Tí wọ́n tí wọ́n bá lè jẹun bí àwọn yòókù ṣe ń jẹ ìyẹn tó dáa ṣùgbọ́n tí wọ́n bá ń jẹ tí wọ́n ń jẹ àjẹyó tó ṣẹ́kù tí wọ́n tún ń dànù wọ́n ní ẹjọ́ láti wò. They make it hard. Wọ́n jẹ́ kí ó le. For people. Fún àwọn èèyàn. It is infirmity. Àìlera Because as I'm talking about sickness, kò rẹ̀ lómi ń bì. Nítorí mo ṣe sọ̀rọ̀ nípa àìsàn, some people are not sick here. Kò sí àìsàn lára ẹ̀. They don't have sickness in their I body. Àìsàn ìyọ̀kẹ́ tó ń ṣe ni owó. The only sickness that they have is money. Kí ni pásítọ̀ sọ̀rọ̀ àìsàn ló rí fún mi ni? Kò rẹ̀ mí. What is the pastor saying? Am I saying I'm having? I'm not sick but give me money but I don't have money. Ohun tí Jésù ti mo ní mo fẹ́ fún ẹ. It is infirmity. For eighteen years. What I want to bring out this night. Jesus in the, was in the temple. Thank God for that woman. That she was in the temple. Let's read. Finish the reading verse 12 and thirteen. Nígbà tí Jésù rí i. And when Jesus noticed and saw her. Ó pè é sí ọ̀dọ̀. Uh-huh. Ó wí fún pé uh-huh. obìnrin yìí uh-huh. a tọ́ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ̀. Oh, Ó sì fi ọwọ́ rẹ̀ lé. E. Lójú kan náà a sì ti sọ ọ́ di títọ́. Ó sì yin Ọlọ́run lógo. Woman, thou art loose from thy infirmity. Obìnrin yìí a tọ́ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ̀. This is the message. Ọ̀rọ̀ náà nìyí. You have been loosed. A ti tọ́ sílẹ̀. from your infamy. Now I ìlera rẹ. Jesus. Jésù. Noticed her and went to her. Ó ṣàkíyèsí rẹ̀, ó dẹ̀ tell her? It is a command, a decree. Àṣẹ ni. You are loose. A tú ọ Immediately. lójú kan náà something happened. nǹkan kan ṣẹlẹ̀. don't forget. ẹ má gbàgbé. that she was bad. wípé ó tẹ̀ ni. the that she couldn't raise herself. débi pé kò lè nàró fúnra rẹ̀. but the whole congregation noticed. ṣùgbọ́n gbogbo ìjọ ni ó ṣàkíyèsí. something has happened in her life. bẹ́ẹ̀ nǹkan kan ti ṣẹlẹ̀ nínú ayé rẹ̀. immediately the word came. lójú kan náà tí ọ̀rọ̀ náà jáde. she could able to raise herself. ó lè gbéra rẹ̀ sókè um, the whole people knew that yes, she has been loose. Gbogbo ènìyàn sì mọ̀ lóòótọ́ pé àti tú sílẹ̀. Somebody is under my voice. Ẹnìkan wà ní abẹ́ omi. You will be loose from that infirmity tonight in Jesus. A tú ọ sílẹ̀ kúrò nínú ìlera yẹn lórúkọ Jésù. She was loose. A tú sílẹ̀. Loose. A tú sílẹ̀. Loose. A tú sílẹ̀. What tight are broken. Nǹkan tí ó dé ó fọ́ broken. Ó já. What tied her? Nǹkan tí ó dé. The thread of the sickness. Ó kó àìlera yẹn já. Immediately. Lọ́tún kan náà. He was old. Ó di pípé. She was totally ill. Ó àwòsàn pátápátá. And she re she could able to raise herself. Ó wá lè gbé ara rẹ̀. And walk freely. Ó dẹ̀ rìn. You will walk out of that infirmity tonight. Wà á kúrò nínú àìlera yẹn ní àṣálẹ̀ yìí. I say you will walk out from that infirmity tonight. Ó ní wà á kúrò nínú àìlera yẹn ní àṣálẹ̀ yìí. I didn't know what is your home problem. Mi ò mọ ìṣòro títí ẹ. Amen. Àmín. I know some, uh, some people when they when they sick Gbogbo àwọn kọ̀ọ̀kan tí wọ́n bá ṣe àìsàn. They believe so much in hospital than the than God. Wọ́n gbàgbọ́ nínú ilé ìwòsàn ju Ọlọ́run lọ. You know I'm not the kind of the person that will tell you don't visit hospital. Ẹ mọ̀ pé mi ṣèyàn tá sọ fún mi pé ẹ má lọ sí ilé ìwòsàn. Because some people will tell you that they don't go to hospital don't go to hospital. Nítorí pé àwọn mìíràn sọ fún mi pé ẹ má lọ sí ilé ìwòsàn. I've known some men of God that they were killed. Mo ti mọ àwọn ìránṣẹ́ Ọlọ́run kan tí wọ́n ti pa. They they died. Wọ́n kú. Heart of ignorance. Nínú òpè. One of the great men of God in this nation. Ìkan nínú ìránṣẹ́ Ọlọ́run ńlá ní orílẹ̀-èdè yìí. He said it is ignorant that kill his father. Ó ní òpè ni ó pa bàbá rẹ̀. That his father is a man of God. Ipe bàbá òun jẹ́ èèyàn Ọlọ́run. He said he, he, he was killed with cholera àbí. Ó ní cholera ni ó pa. Or something that, that he always believe in drinking water. Yóò ní omi yí omi ọjà. Èyí omi àdúrà. Ó gbàgbọ́ nínú mímu omi àdúrà. Ẹ mọ ẹlògún ẹlògún use medications. ó ní kọ́lẹ́rà ló padà pa bàbá. he now says cholera that later killed their father. The power of healing. agbára ìwòsàn wà. and works in the water. tí ó ń ṣiṣẹ́ nínú omi. but don't it's not that you should not go to hospital for checkup. kì í ṣe pé kí ẹ má lọ sí ilé ìwòsàn kí ẹ lọ yẹra yín wò. but believe in God first. ṣùgbọ́n gbàgbọ́ nínú Ọlọ́run. believe in God first. kọ́kọ́ gbàgbọ́ nínú Ọlọ́run. <laughs> you see Let me tell you something. Ṣé sọ kìíní kan fún yín? There was a man introduced to me in this nation. Ọkùnrin kan wà tí a fi hàn mí ní orílẹ̀-èdè yìí. He is very very rich. Ó ní owó gan. He is rich. Ó ní owó. I'm talking about faith, belief. Mo ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́. He was sick. Ó rẹ̀. And when he called me. Nígbà tí wọ́n pè mí. Oh my good God. He said, "Oh, I'm sick." Rather, he was sick. He's an Iboma. I'm sick. Ó ní òun ṣàìsàn. Pastor, they say God used you. Ìránṣẹ́ Ọlọ́run wọ́n ní Ọlọ́run. I pray I pray for him. Mo He called like two second two days. I said. Ó pè bí ọjọ́ kejì. Can you come down? Mo ní ṣe That we should go to mountain and pray. Kí ká lọ sórí òkè láti lọ gbàdúrà. I've took people to mountain we pray and God heal. Mo ti mú àwọn èèyàn lọ sí orí òkè tí a gbàdúrà tí Ọlọ́run dẹ̀ wò You need to leave where you are and come. O nílò láti fi ibi tí o wà sílẹ̀ kó wá. Uh, he said where, you, where are you? Ó ní ibo ni ẹ wà. I said Kwara say say ah. Ó ní Kwara ó ní ha. He said where in Kwara? Ó ní Kwara. He said Ọ̀fà. Okay okay. Mo ní ní Ọ̀fà. He said okay. Ọlọ́run ti gbọ́. Which mountain? I said we will move from maybe we won't go to like two months or one month. ó ní orí òkè òmu ní a máa lọ síbi orí òkè méjì àbí mẹ́ta. he said ekiti i said yes ah kidnapper ah. ó ní èkìtì níbi tí wọ́n ti ń jíyàn gbé. i said there is nothing there is no ah forget about kidnap he said what are you talking about pastor. ó ní kí ni ẹ ń sọ̀rọ̀ nípa ìránṣẹ́ ọlọ́run. that's the way he talk to me he said what are you talking about pastor. ó ní kí lẹ sọ̀rọ̀ nípa. i said believe the protection of God is upon you you cannot be kidnapped. mo ní gbàgbọ́ wípé àbọ̀ ọlọ́run wà ní orí rẹ̀ wọn ò lè jí ọ gbé. pastor you better don't tell me ó ní ẹ má sọ fún mi báyìí. they kidnap my reverend father from my own town. ó ní ní ìlú ni wọ́n ti jí reverend father gbé. Ah, mi ò lè sọ̀rọ̀ mẹ́nu mi dákẹ́ ní immediately. I cannot say anything I just. oníwètí they kidnap my reverend father. ó ní reverend father ń pé wọ́n ti gbé. millions to to set her free to to set him free. pé àwọn san ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù láti gbà kalẹ̀. there is nothing I fit do ó ní kò sí ṣé kò sí nǹkan kan tí mo lè ṣe bóyá kí n sanwó nàbí kí n ṣe kankan mo ní kó wá ó ní màá pè yín padà if you call me tomorrow. kò pè mí mọ́ mo jẹ́ pé bóyá ó tẹ̀ fẹ́ ronú sí pé. I even think that you want to think about it. ó máa ń gbé lẹ́bẹ̀ẹ́ bàrà ó ní kí ni wá. he said his reverend father was kidnapped. kò ní he doesn't have faith. àwa tá à ń lọ bẹ̀ wọn ò gbé wa. we that we are going there we are not kidnapped. Ìwọ gbàgbọ́ nínú agbára Ọlọ́run pé kò sí tí ò lè ṣe. You believe in the power of God that there is nothing he cannot do. Ó lè wò sàn. He can heal you. Kò sí bí àìlera rẹ ti le tó. There is no how strong your infirmity is. Bó ṣe tú obìnrin yẹn lé o lè tú ọ. As he lose that woman, he can lose you. Ó lè tú ọ lẹ̀. He can lose you also. gbàgbọ́ nínú agbára rẹ̀. believe in his power. èmi gbàgbọ́ pé olúwa tú ọ sílẹ̀ lálẹ́. I believe that the God will lose you tonight. mi ò mọ iye ọdún yẹn o. I don't know that years. mi ò dẹ̀ mọ ìlera yẹn. and I don't know that infirmity. nípa ti ara nípa ti ẹ̀mí ni. maybe physically or spiritually. ṣùgbọ́n olúwa ní agbára. but God have power. ohun tó kàn nílò náà ni láti gba Jésù. what you need is to accept this Jesus. tí Jésù bá mú ọ lára dá. if Jesus will heal you. ẹ̀gbá Jésù yẹn ni olúwa tó lùgbàlà. accept Jesus as your Lord and your saviour. tó o bá ti gbà. once you have accepted. left him. Gbàgbọ́. Believe. Ẹni tí tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ. He that is whole is greater than this. Olúwa ṣe. The Lord do it. Eighteen years lélẹ́yìí. This one is eighteen years. A ti rí forty eight years. We've seen forty thirty eight years. Nínú Bíbélì. In Bible. A ti rí thirty eight years. We've seen thirty eight years. A ti wá rí ti ninety years. And we've seen that of ninety years. Ti Sarah. That of Sarah. Àìlera ni ìyàgàn yẹn jẹ́ láyé ẹ̀. That barrenness is infirmity in her life. Olúwa ṣe. And the Lord settle it. Yóò ṣe tiẹ̀ náà. He will do yours also. So ní Jésù náà yẹ. Do you have Jesus in your life? Tó bá ṣe bẹ́ẹ̀ lórí tó ṣe bẹ́ẹ̀ lálẹ́ If you do not have him, why can't you do so tonight? Wàá dẹ̀ rí àánú gbà. And you will receive mercy. Ìdílé rẹ̀ Rise to your feet. Àdúrà mẹ́rin àbí márùn-ún máa pè fún ọ. I will call like four or five prayer points for you. Láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Within fifteen minutes. Tó mi ò fẹ́ dá lágara lálẹ́. Because I don't want to. Take your time tonight. Ah, mo ní àdúrà tó pọ̀ lọ́sẹ̀ yìí gan. I have a lot of prayer this week. Àkórí bẹ̀mí wò ni ìwọ kì yóò dààmú. The title of Visit Me Oh Love is that you will not be comforted again. Ẹni tí ìdààmú ti sú lọ́nà kan àbí òmíràn. You that you are tired of being comforted in one way or the other. you are the one that the Lord set this program for. make sure you are there. we have a lot of prayer points. but tonight I will just call it for you on infirmity. are you ready to pray? ju ọwọ́ rẹ sí Ọlọ́run láti dúpẹ́ lọ́wọ́. wave your hands to God to appreciate him. ẹni tí ó gbàgbọ́ wípé. he that believe. Olúwa yóò mú àìlera rẹ̀ kúrò ní kókó. the Lord will take away his infirmity I want you to talk. ẹ̀mí ni àìlera jẹ́ o. infirmity is a spirit. bíbélì mi sùn wípé. and my bible says. àyà yóò pa àlejò. that the strange child they will be terrified. wọ́n fi ìbẹ̀rù bójú sá jáde láti ibi kọ́lọ́fín. and with terrible they will leave their hidden place. bíbélì mi jẹ́ kó yé mi wípé. my bible made me to understand. Jésù Kristi wà ní ibì ní ọjọ́ kan. Jesus was somewhere one day. ó ní bẹ́ẹ̀ dẹ̀ ni agbára ń bẹ láti lọ́dọ̀ rẹ̀ láti mú ni lára dá. and he said there is power with him to heal. agbára tó lè mú ni lára dá ń bẹ lọ́dọ̀ rẹ̀ lára. the power to heal is with him tonight. sáà ti yìn bí mo ṣe ó ti rẹ̀ ó. you just praise him. olúwa mo dúpẹ́ fún ìtúsílẹ̀ àti ìwòsàn mi lára. the Lord I thank you for my healing and my deliverance tonight. dúpẹ́ lọ́wọ́ rẹ̀. appreciate him. ẹ̀mí ni ọlọ́run àwọn tó ṣe òlẹ́sàlá sí ní ẹ̀ka. God is spirit and and those that serve him will serve him with faith. ẹni tó pè mí sí orí pápá ti kọ oníṣègùn láwà ní ilẹ̀. he that called me to the pulpit has sing the song has sung the sing song that the great decision is here. wọ́n wà nínú ẹ̀mí láti kọrin. I believe that it was a spirit to sing that song. Jésù ń bẹ níbí ìlálẹ̀ láti wò. Jesus is here tonight to heal you. láti mú àìlera rẹ kúrò. to take away your infirmity. kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ rẹ̀. but firstly praising. mo gbàgbọ́ nínú ọpẹ́ yẹn. I believe in that thing. olúwo ṣé o. thank you Lord. torí pé wàá wo àìlera mi sàn. because you will heal my infirmity today. wàá mú àìlera mi kúrò lálẹ́. you will take away my infirmity tonight. dúpẹ́ lọ́wọ́ rẹ̀. appreciating. ògo ni fún ọlọ́run. glory be to God. jésù kristi olúwa amen. àwọn mélòó ló ní àìlera kan tàbí òmíràn. and many people have one or two infirmity. ẹ kalẹ̀. àwọn mélòó ló ní àìlera bí àìsàn nínú àgọ́ ara. you have sickness in your body. ah olúwa ṣeun thank you Jesus. ẹ rí i pé ọwọ́ ò tiẹ̀ pọ̀ kò sọ́wọ́ ń bì. àwọn ló mélòó ló ní àìlera owó. gbogbo ọwọ́ ni mo rí pátápátá. ẹ orúkọ Jésù mi tẹ wá. call the name of Jesus where you are. ìwọ ẹ̀mí àìlera. you spirit of infirmity. Jáde láyé mi lálẹ́. Get out from my body tonight. Jáde lára mi lálẹ́ yìí. Out from my body tonight. Wọ́n gbàgbọ́ pé Jésù pàṣẹ fún mi. Don't forget that Jesus made the free. Sọ pé ìwọ ẹ̀mí àìlera. Say you spirit of infirmity. Sọ́tà lèmi lóhùn òkè. You spirit of infirmity. Sọ pé ìwọ ẹ̀mí àìlera. You spirit of infirmity. Mi ò gbọ́ àwọn kan mi o. You spirit of infirmity. Jáde lára mi. Out of my body. Ó yà bọ́. Go to prayer ìwọ ẹ̀mí ìlera. spirit of infirmity. jáde lára mi. from my body. lórúkọ jésù jáde lára mi jáde lára mi jáde lára mi jáde. in Jesus name as for my life tonight. ìwọ ẹ̀mí ìlera mo pa á lọ́sọ̀. infirmity I command you. jáde lára mi lára mi. for my life tonight. jáde lára mi lára mi. for my body tonight. jáde lára mi lára mi. for my body tonight. jáde lára mi lára mi. for my body tonight. ìwọ ẹ̀mí ìlera. spirit of infirmity. jáde jáde jáde mo bá wí lórúkọ jésù. I rebuke it. ìwọ ẹ̀mí ìlera. you spirit of infirmity. jáde lára mi. sọ̀rọ̀ màmá yẹn sọ̀rọ̀ màmá yẹn sọ̀rọ̀ màmá yẹn sọ̀rọ̀. Jésù Kristi Olúwa wa. Amen. I want you to believe in the Lord. Mo fẹ́ kẹ́ gbàgbọ́ nínú Ọlọ́run. Last week after the programs here. Ní ọ̀sẹ̀ tó lọ ní ẹ̀yìn ìgbà tí a parí ìpàdé bí. We send the message out and I receive some testimonies. A iṣẹ́ yẹn jáde àdè ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí. Please, I want you to concentrate. I want you to concentrate tonight. Mo fẹ́ kẹ́ ní àfojúsùn ní àṣálẹ́ yìí. Pray the prayer to the most high God. Ẹ gbàdúrà sí Ọlọ́run káàkó. You will see God in the way you have never seen. Wàá wá rí Ọlọ́run ní ọ̀nà tí o gbà rí rí. You spirit of infirmity. Ìwọ ẹ̀mí àìlera. Leave my life alone. Fi ayé mi sílẹ̀. The spirit of infirmity. Fàyè mi lẹ̀. Ó The spirit of infirmity. tonight. Fàyè mi ń lẹ̀ lálẹ́ yìí. Leave my life alone tonight. Fàyè mi ń lẹ̀ lálẹ́ yìí. Leave my life alone tonight. Ìwọ ẹ̀mí àìlera. You spirit of infirmity. Fàyè mi lẹ̀. Leave my life. Fàyè mi lẹ̀. Leave my life. Fàyè mi lẹ̀. Leave my life. Fàyè mi lẹ̀. Leave my life. Fàyè mi lẹ̀. Leave my life. Ìwọ ẹ̀mí àìlera. Spirit of infirmity pàṣẹ fún ọ. I decree. Lórúkọ Jésù Kristi. In the name of Jesus Christ. Ayé mi lẹ̀. In my life. Ìwọ ẹ̀mí ìlera. The of infirmity. Mo pa fún ọ. I command you. Ayé mi lẹ̀. Live my life. Ìwọ ẹ̀mí ìlera. The of infirmity. Mo pa fún ọ. I command you. Ayé mi lẹ̀ lálẹ́ yìí. Live my life tonight. Ayé mi lẹ̀ lálẹ́ yìí. Live my life tonight. Ayé mi lẹ̀ lálẹ́ yìí. Live my life tonight. Lórúkọ Jésù. Jésù Kristi Olúwa wa. Amen. Orúkọ Jésù níbi tó wà. Call the name of Jesus where you are. Gbogbo àìlera ọjọ́ pípẹ́. All long term infirmity. Ṣó lè gbàdúrà? Can you pray? Gbogbo kí ni mo pè é? All long term infirmity. Gbogbo àìlera ọjọ́ pípẹ́. All long term infirmity. Olúwa ṣàwòtán rẹ̀ láyé mi lálẹ́ yìí. God heal it light in my life. Nǹkan bẹ ní ọwọ́ ìyẹn ẹ gbàdúrà. And some are the back there pray. Gbogbo ìlera ọjọ́ pípẹ́. Every long term infirmity. Ó yẹ ṣàwòtán rẹ̀ lálẹ́ àdúrà. Internet prayer. Gbogbo ìlera ọjọ́ pípẹ́ olúwa ṣàwòtán rẹ̀ láyé mi lóru yìí. Every long time we fighting it Lord heal it in my life tonight. Olúwa ṣàwòtán rẹ̀ láyé mi lóru yìí. Tonight in my life. Olúwa ṣàwòtán rẹ̀ láyé mi lóru yìí. Lord heal it in my life tonight. Olúwa ṣàwòtán rẹ̀ láyé mi lóru yìí. Heal it in my life tonight. Olúwa ṣàwòtán rẹ̀ láyé mi lóru yìí. Heal it in my life tonight. Ni aiwulis kayali daga. Jésù Olúwa Oluwawa, Àmín. Mo ti rí àwọn tí wọ́n ṣe ní àìlera dé ojú kúrú. I've seen some so many people that they have infirmity till the death point. but the Lord saved them by mercy. there was a man they brought him from Abuja. so I don't know they, came there. maybe I went to mountain ah, they took him to one hospital. evangelist ṣẹ́gun máa mọ family tí mo sọ yẹn ó dẹ̀ yà for a while wọ́n bá gbé padà wá. later they brought him back. àti attack yẹn pọ̀ gan fún. the attack was much for him. One for pack ẹ̀. they used them to pack him. a gbàdúrà. we prayed. we prayed. but once you've seen him you think that you believe that he will die ọlọ́run dẹ̀ ni ò ní kú. and the Lord said he will not die. because gbogbo experience wọn lẹ́kọ̀ọ́ àti church tọ́gbé lọ àti hospital ti believe pé tí ò ti rí changes. with all the experience that they have the hospital that they took him to and there is no changes. ọlọ́run dẹ̀ ṣàánú ẹ̀. and called have mercy on him. bá gbàdúrà mú as we pray. máa ní kàn ra one oil kan kó ká pray sí mo ká bá. I told him to buy an oil but we pray. he was ill. ó dẹ̀ gba ìwòsàn. it it sometimes it will happen yóò yà wá gan lẹ́nu sometimes it will surprise us ó dẹ̀ rí ìwòsàn. kò sí there is nothing that happened to the wife. after two years. lẹ́yìn ọdún méjì. About last year. bí ọdún tó lọ. I think it was last year when. àwọn ọmọ méjì kan báyìí twin sister in Lofus church. ìyàwó Mr. Olatunji kan and the wife died. ìyàwó ẹ̀ dẹ̀ kú even the husband was sick to the point of death and he was sick but the wife was not sick. That the one that brought someone that was sick maybe three months ago. kò nothing is wrong with that. even the husband that was sick to the point of death was healed. Èmi wí lórúkọ Olúwa. I say the name of the Lord. Àìsàn tí wọ́n rò bí yóò gbẹ̀mí rẹ. The sickness are the thing that will take your life. Olúwa ń yanjú rẹ̀. The Lord settle it, amen. Testimony yìí kò déédéé máa jẹ́ testimony. This testimony. Bí a ṣukura ló kọ ní bàbá rẹ̀ ń pè àbí wá kí kí ló kọ rẹ̀. Doesn't just bear that. Hospital rejected. Hospital rejected her. Hospital eh, church kẹrùbù rejected. Even church she was rejected and she was at home. Adó n tó wọn dé ṣọ́ọ̀ṣì ni. that was what brought them to the church. kò jẹ́ for good four days mọ́. she did not eat for good four days. and the Lord restored her. Ọlọ́run dẹ̀ dá padà. Ohun tó di wọn di èrò chọ́ọ̀chì That is what make them to be here today till today. Bàbá ẹ̀ ti give up pé yóò kú the father have already given up that to them. ẹni tó sọ pé àṣàyàn máa gbẹ̀mí ẹ̀. the person that said that sickness will take your life. èmi wí lórúkọ olúwa. I say the name of the Lord. agbára bọ́ lọ́wọ́ wọn. that person is rendered powerless amen. ohun tí mo sọ débẹ̀ ni pé no matter how long It may be. Kò sí bí ó ṣe lè pẹ́ tó. Believe that this infirmity is not your own. Gbàgbọ́ wípé àìlera yìí kò ṣe tiẹ̀. Even if it is poverty. Tó bá jẹ́ àìní gan oṣù. After she was ill. Lẹ́yìn ìgbà tí ó gba ìwòsàn. The father now says they should not come to church again. Bàbá rẹ̀ wá ní pé kọ́ máa wá sí ilé ìjọsìn mọ́. Ìmọ̀ràn ṣe láéláé. Ìyá rẹ̀ wá ní pé. Ẹ̀jẹ̀ kan ni mo bọ́ lọ́nà dáa ni pé àmọ̀ lọ sọ́ọ̀sì. That the only covenant I made with God is that, that was the problem then. coming to church. The father was the first person came to church. Bàbá rẹ̀ ni ó kọ́kọ́ wá sí ilé ìjọsìn. I don't know the mother, I don't know them. Mi ò mọ̀ ìyá, mi ò mọ̀ wọ́n. I said let me go and pray. I went home to pray. Mo ní mo lọ lé lọ And God spoke to me exactly two at two p.m. in the afternoon. Ọlọ́run wá bá mi sọ̀rọ̀ ní aago méjì lọ́sàn-án. Come by four. Mo ní wá ní aago mẹ́rin. And we went to their house. Àwa lọ sí ilé wọn. They were living at Ìtàfà then. Wọ́n ń gbé ní Ìtàfà yẹn. Lift up your hands up. Ẹ pé ọwọ́ yín sókè. After I pray, she immediately she asked for Fanta after four days she didn't. lẹ́yìn ìgbà tí mo gbàdúrà lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó béèrè fún Fanta lẹ́yìn ọjọ́ mẹ́rin tí kò ti jẹ ibi tó ti parí nìyẹn. she couldn't see people for good one year she couldn't uh, recognize people. fún bí ọdún kan kò dáyọ̀ mọ̀. I decree. mo pàṣẹ. By the power in the name of Jesus. Nípa agbára tí ó wà nínú orúkọ Jésù. Every long time infirmity in your life. Gbogbo àìlélọ́jọ́ pípẹ́ nínú ayé rẹ. Shall live tonight in Jesus. Ní àwọn sàn ní àṣálẹ̀ lórúkọ Jésù. Listen. hey gbọ́ You might not know reason why we are saying this. Because some people are at the point of death now. bẹ́ẹ̀. I'm saying this to stir your faith. Don't say let láti rí God has done it before. Tí Ọlọ́run bá ti ṣe ti I believe he can do it again. Because I know the God I serve. Nítorí mo mọ Ọlọ́run tí mo ń n If you are under my voice tonight. And you are kind of infirmity. Tó bá ní irú ìlera báyìí. You are coming out tonight in Jesus. Ó ń jáde kúrò nínú ẹ̀ ní ìsálẹ̀ lórúkọ Jésù. I will share more testimony this week. Màá sọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ní ọ̀sẹ̀ yìí. As you even say so that people will know God is doing things. Bóyá kí n tiẹ̀ sọ kí àwọn yẹn mọ̀ pé Ọlọ́run ṣiṣẹ́. I don't have that time tonight. Mi ò ní àkókò ní alẹ́ yìí. Family mama àdúrà wọn pọ̀n dé ọ̀fà ẹni ìyá ta ló pọ̀n sọ́kọ̀ ẹ̀ ló pọ̀n wọ́n pọ́n dé wíì ní báyìí wọ́n pọ́n gun òkèlè wọn ni. they park out to the staircase in their house. hospital náà sọ pé yóò kú àbí bẹ́ẹ̀ kọ́ ni yàtọ̀. at hospital they said she would die. àbí that very day ló dìde. it was ọjọ́ yẹn gangan na she rose. inú wáìnì ló wà ní gbàdúrà sí. the Lord said I should pray into wine. mi ò sí bá rúra ní gbàdúrà sínú wáìnì. as I was praying the Lord said I should pray into wine. wáìnì bò ó. How come about wine? I said they should go and get me fruit wine. And the Lord instructed me to read some Bible verse. After drinking it, it was that day she. Wọ́n gbẹ̀gùn staircase It was that day that she walked But I don't like. That is what make Modákẹ́kẹ́ people to come to the ministry that day. It was that day that she called us? She's ill. The creator of heaven and earth were you. Who said your home should be difficult? Oh ọjọ́ pípẹ́ tó rí yẹn. Wọ́n lọ that you see. Àìlè ọjọ́ time is coming. Kò fi Leave your amen. sọ pé àìlera nípa ti ara àti ẹ̀mí. God infirmity physically and spiritually. olúwa ṣàwọn bẹ̀rẹ̀ láyé mi lọ́wọ́. lórí ti rẹ̀ lẹ́jú náà. ó yá àdúrà. Aha! àìlera nípa ti ara àti ẹ̀mí physical or spiritual. Olúwa ṣàwòtán láyé mi lọ. Lord heals in my life tonight. Wàlí Brosk Ayúlé Ndàgàbà Olúwa ṣàwòtán rẹ̀. Lord heal me. Olúwa ṣàwòtán rẹ̀. Oh Lord heal me. Olúwa ṣàwòtán rẹ̀. Oh Lord heal me. Olúwa ṣàwòtán rẹ̀. Oh Lord heal me. Olúwa ṣàwòtán rẹ̀. Oh Lord heal me. Àìlera nípa ti ara àti ẹ̀mí. Infirmity spiritually. Olúwa ṣàwòtán rẹ̀ lálẹ́. Lord heal me tonight. Olúwa ṣàwòtán rẹ̀ lálẹ́. Lord heal me. Christ. Jésù Olúwa wa. Amen. Jésù oníṣègùn ńlá. Jesus great physician. Pariwo. Sọ pé Jésù oníṣègùn ńlá. Jesus the great physician. Ṣùgbọ́n sílẹ̀ kó me from my infirmity tonight. Ṣùgbọ́n ilé lálẹ́ yìí. me tonight. Ṣùgbọ́n ilé lálẹ́ yìí. me tonight. Ṣùgbọ́n ilé lálẹ́ yìí. Loose me tonight. Àyọ̀lẹ̀ náà ayọ̀wọlẹ̀ ṣẹ̀yà lè tithes. Jésù Olúwa Amen. Olúwa ah, oh, Lord heal me prayer. Lord heal me. Heal my infirmity. Wò mí sàn lọ́rọ̀ yìí. Heal me tonight. Agbára ìwòsàn ń bẹ lọ́rọ̀ rẹ̀. There is power of healing in his life. Agbára ìwòsàn ń bẹ lọ́dọ̀ rẹ̀. You have power of healing. Agbára ìwòsàn ń bẹ lọ́dọ̀ rẹ̀. There is power of healing within you. Agbára ìwòsàn ń bẹ lọ́dọ̀ rẹ̀. There is power of healing within. Wò mí sàn lọ́rọ̀ yìí. Heal me tonight. Bí o ti wò obìnrin yẹn sàn. As you have healed that woman. Olúwa wò mí náà sàn lọ́rọ̀ yìí. Oh Lord, heal me also tonight. Jésù Oluwawa. Amen. Lift up your hands up. Ẹ pẹ́ ọwọ́ yín sókè. Bí gbogbo èyí tá a sọ yóò bá jẹ́ sójú rẹ. If all what is said you are not aware of that one. Ẹ̀rí màmá yẹn lọ́jọ́ Sunday sẹ́yìn ò tún sójú rẹ. The testimony of that mummy on Sunday. Màmá yìí màmá rẹ̀ ló bẹ̀jì. Mommy, you are aware of that one. I say in the name of the Lord. The one that they say your own is impossible. Because most of it, there are some secret power that we might not be on. Nítorí ọ̀pọ̀lọpọ̀ mìíràn agbára ìkọ̀kọ̀ wà tí ẹ lè rí báyìí. That we cannot be talking about. Tí à lè máa sọ. Every power behind it. Gbogbo agbára tí ó wà nídìí rẹ̀. They are roasted by fire in Jesus. Wọ́n lanà ní orúkọ Jésù possible for someone that have not stood up for months. You you discover that it is only power of God can do it. Kò ṣeéṣe fún ẹni tí kò lè dìde fún bóyá bíi ọ̀pọ̀lọpọ̀ oṣù. Agbára Ọlọ́run nìkan òun ló lè ṣe. I can just make her stand up immediately. Tí wọ́n kàn jẹ́ kí ó dìde lójú kan náà. No injection can do it immediately. Kò sí abẹ́rẹ́ tó lè ṣe lẹ́sẹ̀kẹsẹ̀. It is a gradual process they make their own their own treatment. Díẹ̀ díẹ̀ ni wọ́n máa ṣe ìtọ́jú títí wọn. The power of God will do it instantly. Agbára Ọlọ́run á ṣe lẹ́sẹ̀kẹsẹ̀. I ask for instant miracle now. Mo bèrè fún ìyanu lẹ́sẹ̀kẹsẹ̀. Instant healing now. Ìyanu lẹ́sẹ̀kẹsẹ̀. Instant healing now. Receive it in Jesus name. Bẹ́ẹ̀ lórúkọ Jésù. Receive it in Jesus name. Bẹ́ẹ̀ lórúkọ Jésù lórúkọ Jésù. Receive it in Jesus name. Ká lórúkọ Jésù. Receive it in Jesus name. Ká lórúkọ Jésù. Receive it in Jesus name. Ká lórúkọ Jésù. Receive it in Jesus name. Ká lórúkọ Jésù that your infirmity disappear. I Àìlera I yẹn your pòórá. I said that your infirmity disappear. I Àìlera I yẹn your pòórá. As the word of Jesus Christ. Gẹ́gẹ́ bí be a righteous That thou art a woman. you ìwà arábìnrin. Thou man. That hard man and this and woman. Ìwọ arábìnrin àti arákùnrin. You are loose from that infirmity today. I say you are loose. You are free. You are delivered. Bible says "Send sent his word and his word healed her poor tonight. It's said by his stripe we are healed. And to say he laid his hand upon her and she was healed. I mingled the three together. His laying of hand rẹ̀. His strife. Iná rẹ̀. And his war. I send it as a seal of healing. Bọ́rọ̀ gẹ́gẹ́ bí ètùtù ìwòsàn. Into your life tonight. Sí inú ayé rẹ̀ náà ṣàlẹ̀. Receive it now. Wọ́n báyìí. Receive it now. Wọ́n báyìí. Receive it now. Wọ́n báyìí. Receive it now. Wọ́n báyìí. Even if it is financially. tó bá jẹ́ nípa ti ètò ìsúná ni nípa ti ètò ìgbéyàwó. child bearing. nípa ti ọmọ bíbí. any form. ní ọ̀nàkọ́nà. You are healing Jesus' name. Àwọ̀ sàn lórúkọ Thank you, Father. Thank you, Lord. In Jesus' mighty name we pray. Amen. Put your hand together for Jesus. Pàtẹ́wọ́ rẹ fún Jésù. Put your hand together for Jesus. Pàtẹ́wọ́ rẹ fún Jésù. Put your hand together for Jesus. Pàtẹ́wọ́ rẹ fún Jésù. Please don't forget tomorrow. Má gbàgbé ní ọ̀la. It's going to be powerful here. Two things I want to tell you. Make sure you come earlier. Find a place in the front. And make sure you attend the program. I shall not be confounded. For those that have been tired. Make sure you here. Wípé o wà níbí. Why can't you rest upon your feet? Lọ sọ fi jíjẹ lórí ẹsẹ̀ rẹ. And bring out your offering. Kó dẹ̀ mọ́ ọ̀rẹ́ rẹ jáde. I'll call on Dikin Ọ̀pálánà to pray to this offering. Màá pe Dikin Ọ̀pálánà láti gbàdúrà sí ọrẹ. before we share the grace, share your well, stand up on your feet. Quickly ask one thing you want in a minute, in a seconds, in a seconds. Why you t- bring out your offering, and if we pray unto that offering. Díkẹ́ àgbàdúrà sí ọ̀rẹ́ rẹ̀. we share the grace. Adé ṣe oyè ọ̀fẹ́. Ask what you want. Pay on your o So shall it be in the name of Jesus. Father sanctify us and our offering tonight. Ọlọ́run yà wá sí màá tí ọ̀rẹ́ wa ní àṣálẹ̀ lórúkọ Accept us and our offering. Tẹ́wọ́ gbà I pray Father, to open the windows of heaven. and pour out your blessing upon our life. Amen. In the mighty name of Jesus. Amen. Thank you, Father, for answering our Thank prayer. Thank you, Lord. For in Jesus' mighty name we pray with thanksgiving. Amen. jẹ́ kí oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa. Amen. Ìfẹ́ mọ̀ ti Ọlọ́run. Amen. Ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́. Amen. Kí ó pa ọkàn ẹnìkọ̀ọ̀kan wa mọ́ láti sin lọ àti títí láéláé. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Hallelujah mẹ́ta o. Hallelujah.